kókòmùdù pé àwọn fúlàní kan lọ bá àwọn ilé wa ń bẹ̀ kókòmùdù rẹ̀ ní ibẹ̀ ni àwọn ọlọ́pàá náà wà tó yẹ pé tó jẹ́ báńdì wà so ìyẹn lèmi gẹ́ gbọ́ ni mo fi padà ní táàfù tí mo lọ mo tó fi débi ìlànà ìgbà tá a dé náà làbà pé wọ́n ti pa ènìyàn báwo ló ṣe lè jẹ́ ìgbà tí obìnrin àtọkùnrin jọ níwájú ìta níwájú ṣọ́ọ̀pù ẹ̀ ó sì ti wà ń bẹ̀rẹ̀ ní ìsìn pé ṣe wọ́n bá almost fifteen years ago tó ti ń sọ̀rọ̀ ajé rẹ̀ ń bẹ̀ iṣẹ́ dúró ń ṣe ọlọ́run sì kẹ́ ilé ẹ̀ ló wà ń bẹ̀ yẹn so báwo ni obìnrin àtijọ́ ọkùnrin ṣe lè jọ sùn tó fi jẹ́ pé ọkùnrin nìkan ni wọ́n pa tóbìnrin fi escape I don't know the reason àmọ́rò yẹn àmọ́rò ẹ̀dá tó ṣe ọ̀tí wọn tó pamọ́ sí ènìyàn kedere níwájú ọlọ́run láàárọ̀ nígbà tí mo gbọ́ pé wọ́n ní Ìgbòho ní àbá ìmọ̀lódì ẹ̀dá oríṣiríṣi ìpìlẹ̀ àti gbọ́ pé wọ́n ẹ̀ ó ní ẹni ò lé fúlàní lọ ó ní ẹni lọ́gba fúlàní lálejò ó ní ẹni ló ń gbowó lọ́wọ́ fúlàní mo ní èmi tèmi fúnra mi ọmọ Oòduà ni mí mo ṣe bí mo bá wo débi tó lápẹẹrẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ máa ń purọ́ mọ́ yẹn kó lohun tí ó pamọ́ ọlọ́run ló gbè mí sí sábàbí dáadáa bó ṣe dórí àpèrè bàbá mi ò tí ì pọ̀dún méjì báyìí sí. ṣùgbọ́n sábàbí tá a ṣe ojú pé a pàdé oníkùsà mo sì ṣàkitiyan lórí ọ̀rọ̀ kùsà yìí débi pé fúnra mi ni mo ń lọ sí ìwájú ọ̀wà ní Ṣakí tí mo ń lọ ọ̀dà ọdẹ láti wá ṣèfò àwọn èèyàn mi tí mo ná five hundred thousand naira lórí ìrìn kan tí gbogbo àwọn olúmi ìṣèlè jẹ́rìí sí i pé mo dàgbò wọn. Ah, ní ẹ̀ṣọ́ kan tó lè ṣọ́ wa ní gbogbo ilẹ̀ yìí èmi gẹ́gẹ́ tí mo jókòó yìí mi ní ẹ̀ṣọ́ tí ń ṣọ́ mi àfọlọ́wọ́n bá. kábíyèsí rẹ lọ. kò sí fijilantẹ kan kò sí àmọ̀tẹ́kùn kan tó lè ṣọ́ àwọn èèyàn mi ń bí kò sọ́lọ́pàá kan tó lè ṣọ́ wa ń bí à ń lo nǹkan tí àwọn bàbá wa ń lò ọgbọ́n àtinúdá àtòyí àwọn bàbá wa la fi ń dáàbò bo àwọn èèyàn wa yìí ìgbà tí mo sì dé tí ogun Fúlàní yìí bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ọlọ́pàá gan ló lè jẹ́rìí sí mi pé mo ṣiṣẹ́ takuntakun mm. lórí ògbógun ti ìwà àbàjẹ́ tí àwọn Fúlàní ń hù láti da ẹran sínú oko láti yọ àdá sí yẹn ṣùgbọ́n gbà mo dé ó dínkù nítorí pé wọ́n dẹ́rù bà mí láì jẹ́ kan pé ah, àwọn ògbóni ẹyẹ àwọn pa òun ní kojú mo ní kí wọ́n pa mí torí pé tọ́lọ́wọ́n bá fún wọn ṣe wọn ò lè dá ìlú pa ọjọ́ tọ́lọ́wọ́n bá pé lókun tọ́wọ́ pé lérí òtítọ́ mo bá wà tó bá fẹ́rẹ̀ jẹ́ tí wọ́n sì mọ̀ ẹ́ gbogbo àwọn olùmílẹ̀ jẹ́rìí pé ń gbà mo dé yìí máa gbowó tó bá jẹ́ owó ẹ̀ tẹ̀tù gbogbo jẹ́ fún ọ èyí tó bá sì gbà wá kò lórí lẹ́mi láìpẹ́ yìí nígbà tọrọ ìṣòro ẹ dé pé Sẹ́ríkì ti lọ o wọ́n bẹ̀rẹ̀ sí pé wá nípàdé lọ́tún lọ́sìn abálọ abọ̀ kílẹ̀ àbájáde ìpàdé ojú pé wọ́n wàásù fún wa pé ká ṣe sùúrù ká máa báwọn yẹn wa sọ̀rọ̀ ká má ṣe dá ogun sílẹ̀ ká má ṣe dá ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ìyẹn mo de mo pa àwọn èèyàn mi jọ kí lè fẹ́ ká ṣe àti fílàní àtọ̀họ̀rí àti gbogbo wa ẹjẹ́ àjòkó lójú kan náà ká jámọ̀ rẹ̀ tàbá fẹ́ lé yẹn lọ ó yẹ ká lè ka ẹ̀sọ̀ sí lẹ́sẹ̀ bọ́n bá jẹ́ tí wúrú àbàjẹ́ ìtẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n gbọ́ lọ́hún pé olùgbèjà alẹ́ Yorùbá dé báyìí nìsín àwọn náà gbọ́dọ̀ páyé fáìlì kẹjọ tá a lè nẹ̀ síwájú wọn nígbà tí wọ́n bá fọ̀rọ̀ wá wa lẹ́nu pé a ti ṣe àwọn kọ̀ọ̀kan báyìí ìyẹn ló mú mi káàkiri gbogbo ibi tí àwọn Fúlàní wà lórí ilẹ̀ mi ìyẹn fún mi lóore ọ̀fẹ́ láti mọyé ibi tí oníkálukú wọn ń gbé èyẹ fún mi lóore ọ̀fẹ́ láti mọ ìwà tí oníkàlùkù wọn ń hù nígbà tí bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú àti gbógun ti tèmi àti ti àwọn ọmọ ìlú àti gbogbo agbègbè lápapọ̀ àwọn tí ò dáná wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí páàkì ẹrù wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì láì jẹ́ pé a bá wọn jà lọ́lá ọgbọ́n àwọn bàbá wa tí wọ́n fi kọ́ wa nítorí pé àwọn ò ní agbára àti ìbọn bàbá gbé mọ lọmọ ọdẹ wa lọ́wọ́ ní ìsín ọlọ́pàá òkè wa lójú ẹ ó pé ibo ló ti gbé ìbọn wa ìṣòro yẹn la kọ́kọ́ ní lọ títí bàbá bá ń lọ lójú ẹ̀wọ̀n gẹ́gẹ́ tó jẹ́ ńlẹ̀ wọn ọkọ̀ ọ̀tọ̀ gbọdọ̀ gbé nǹkan ni tí kì bá ti gbà tó ló ń pé kẹ̀yìn ọmọ òògbà ó dìde sí wa báyìí ló fún àwọn náà lọ́kẹ̀balẹ̀ tí mo bá ń lọ láti ilẹ̀ yìí lọ gàngàn àyọ ẹ̀rọ sì máa bà mí pẹ̀lú akitiyan iṣẹ́ tí mo ń ṣe ó bá dé àrùn ìkọ̀tọ́ ẹgbẹ́ ńgbà tó wá kidnap ẹnìkan níwájú tàbí ń bẹ̀ yẹn nínú àwọn oníkùsà yẹn wọ́n lè yin ìbọn tó jẹ́ pé mo sì kó gbọ́ àwọn ìbọn yẹn wọ́n sì ti kí àwọn ọlọ́pàá wá mo tarí tarí tarí nìyí kàkà tí wọ́n tó ọwọ́ tọ́rọ́ ọ̀tọ̀ lérí tí wọ́n lọ tò so tí mo jẹ́ pé mo tẹ́wé bomi tí n gbọ́dọ̀ máa sọ pé bájú wáyé ẹ wo ohun ibi tó yìnbọn ẹ wo ọkọ̀ tó wà ń páàkì tó páàkì kalẹ̀ ẹ wo bọ́ wọ́n ṣe dá mọ́ bo n ò bọ́rù bọ́rù náà tí mo ti gbọ́njú kódà wájú ta ni mo wà ń bẹ̀ yẹn tí jìgìnì ẹ bò mí dé mi ì lè dá dìde lójú kan náà tí mo wà bí mi ì tiẹ̀ mọ́rú nǹkan tó tiẹ̀ jọ tí bọ́ yẹn sá ń dán kó tó ti gbàgbọ́ yẹn lọ pé bàbá ẹ dìde wọlé ẹ dìde wọlé kó wọ́n kó àwọn ohun kù sàbẹ́jì lọ́jọ́ yẹn ìyẹn ló kọjá àkọ́ tí mo experience bí wọ́n ṣe ń máa kidnap èèyàn nínú ilé hmm. so láti gbógun ti àwọn ọ̀wà àbàjẹ́ wọ̀nyí àpègbè wọn jọ àti fílà ní àtọ̀wọ̀ ìwo ló fẹ́ tí ó lọ ní àbójókòó pẹ̀lú àlàáfíà oúnjẹ àlejò wọ́n ní ẹ̀pà yẹn yọ ó láwọn èèyàn mélòó ní bẹ́lẹ̀ ilé ọ̀dọ́ tiẹ̀ gẹ́gẹ́gẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni níjọ́ tó bá gba ẹ̀yìn kan sí ibẹ̀ máa mú ẹ̀. láti ọ̀dọ̀ mi síbi tí o wà tí wọ́n bá fi rọ̀bù ẹnìkan àwọn gba létí lọ́gẹ̀jọ́ ìwọ ni wàá mú ọyá tẹ̀ka síbí kọ fóònù nọ́mbà èèyàn mélòó ló ní lọ́dọ̀ ẹ̀ yóò pé òun darí òun sì ń ṣiṣẹ́ àgbẹ̀ lérí lẹ̀mí náà ọdún kẹlẹ́ ló ní tó àmì ẹlòmíì pé forty five years èmi dé lọ́dún méjì hmm. nígbà tí mo dé àlébà mi ìgbà fúlàní yẹn torí mi ọkọ̀ gbógun ti fúlàní ṣùgbọ́n ọ̀rọ̀ ayé ńgbà tó máa yá wọn pẹ́ Moses fẹ́jẹ́ lé ngọ̀gàn àwọn ní ẹni òun ní gba fílàní mo ní gba fílàní tí mo bá gbà kó yọjú sí mi àti tí mo gbowó lọ́wọ́ ẹ̀ kó wá kò mí lójú níwọ̀n àwọn àgbàlagbà fífi tv búra ẹni bá búra èké àjọ máa yẹn torí pípẹ́ rúmi kọjá kí n máa ṣépè láì jẹ́ pé mo ń jí ìdójú ogun nìkan torí afẹ́fẹ́ ẹnu mi ò ní fẹ́ lọ láti ìgbà tí kìíní bẹ̀rẹ̀ sí gbé lemọ́lemọ́lemọ́ ọ̀nà ìbú eh, ọmọléwu ó pe gbogbo àwa jàǹkẹjàǹkẹ bọ̀tọ̀ dáde tí mo lọ sípàdé ẹ̀ mo rí fẹ́mi nìkan náà mo jẹ́ ọba kékeré tó àmì à ah, bí mo dáàjẹ́ ọmọ kéré lóòótọ́ lórí ọba ipò mi ò kéré mi ní lè máa ṣe ìpàdé ìlọ títí tí táwa ikú tá a tún máa ṣe ìpàdé agbègbè ti fìlàní yìí ó yẹ kí wọ́n máa ja ẹ́ àgùnfin mi lé ni àwọn tó lè wá ń pàdé yẹn oríṣiríṣi kan mo ti ń gbọ́ ha torí ẹ̀ làwọn ìbò ní ẹ sí pàdé ni ò jẹ́ kó wá bẹ̀ mọ́ ẹ go round fìlàní tó bá pé mo gba owó lọ́wọ́ òun kó wá kò mí lójú bóyá ní kọ̀kọ̀ tàbí ní gbangba ṣébi tí mo jókòó yìí ṣébi là ń lókọ fún mi ọkọ̀ kí tí mo ń gùn ṣébi là ń lókọ èkejì tí mo gùn ṣébi là ń lóra fún mi àwọn aláìlẹ̀ bàbá mi ló ra èmi ìṣọba tó máa ń jìjẹkújẹ tí wọ́n á tó ní rẹ́nu ṣépè láwùjọ akérèmí ta wà àtọ́sí nígbìmọ̀ lọ́balọ́ba nílùú kẹ́kẹ́ lè sọ̀rọ̀ ẹni wa tí gbogbo wọn sì mọ̀ nígbà tẹ ń nígbà tẹ méjì dé yìí mo ṣẹ̀ fẹ́ gbé àwọn bàbá mi sí àyè wọn. ojú ẹjọ́ aró oko tọ́ o tàbí ó da ogun tẹ àbáríru yín tẹ wá fòfò àwọn ẹlẹ́nu wòye náà nìsín lánàá wọ́n dìgbè mi àwọn kọmíṣánná báwo ni kí yẹn ọ̀nfóòn lásẹ̀ ni ẹ wá ẹ̀rọ béèrè ẹwàdí ẹ ṣiṣẹ́ ẹwàdí ẹ rí mọ́lẹ̀ kò yí máa sọ̀rọ̀ nígbà tẹ wọn sáré wọn pààyàn kẹ́hìn náà débẹ̀. ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́. sórí fóònù rẹ kẹ́ mọ̀ pé àbí kẹ́ wá bí kẹ́ wá. bí o ti àwọn mo yìnbó ṣe bá ń di wa lóòótọ́ ṣùgbọ́n mo lú ẹni tí wọ́n pa. látàrí òun wá ti wà ní inú ọ̀fọ̀ àlè lọ níbi à. bọ̀dí ńgbà ẹjọ́ kó rẹ̀gẹ̀dẹ̀ mọ̀ báyọ̀ ní ah, ó ní ẹ máa mú sọ ohun tó wà nínú ẹ táyé ọbẹ̀ gbọ́ àwọn òní dúdú náà kọ́ ń bọ̀ dùn wa o ìgbà táwọn náà ní bí wọ́n ṣe pa ọmọbìnrin yẹn inú wa ò dùn sí bí wọ́n ṣe pa ọmọbìnrin yẹn ká wádìí bó ṣe ṣẹlẹ̀ nítorí pé ọmọ tèmi ni ẹ̀gbọ́n mi ni ọkùnrin ni àwọn tó sì jẹ́ àwọn bàbá ẹ̀ ní sọ́yọ̀ kẹ́lá àwọn bàbá ẹ̀ ní ẹ̀gbọ́n ẹ̀ lójókòó yìí àbúrò tó bí le òun lójókòó yìí wọ́n yẹ wọ́n wá lè rí ìkọ̀kọ̀ tọ́ka sí bóyá nínú ìrìn àjò òfurufú so ẹni tó dúró tọ́jú ọ̀rẹ́ bò wáyé ó mọ ẹni táwọn èdè àdá kì í ṣe pé bóyá ẹni kẹta àmọ́ ni so ń gbà táwọn yẹn ìbẹ̀rẹ̀ sí ya lórí ilẹ̀ mi tó wọ́n ń sá lọ lájùbá ní owó dé wọ́n sáré wá bí ìlànà kí lẹ́ ń sá lọ fún bí ọwọ́ kẹ̀ dé àwọn tó wá ń gbà ẹ̀ tó wà ká ẹ̀ mọ́nú ilé tó sùn àtọkùnrin àtobìnrin tó fi ní escape tó fi jẹ́ pé àdáná wọn fi ti amọ́lẹ̀ ẹni tó bá àáké ẹni tó bá wojú kẹ wọn sá pamọ́ tó sùn. wọn tẹ bá wojú kẹ mọ lè sa ẹni bá rí igi ní mọ lè gbogbo wa ni ẹ gbà pé ẹlẹ́rìí ara ni pé ṣé fúlàní ẹ ló sì léyìí àbí àwọn èèyàn kẹ ló tó kẹ lọ rìpọ́ọ̀tù rẹ̀ láti wá pa. ìwọ̀n táwa níbẹ̀ ni pé a sì ń bẹ̀ wo ilẹ̀ ni kò sí lórí ilẹ̀ ni ṣùgbọ́n a fi ìdájọ́ fún ọlọ́run bá kí gbogbo ọmọ Yorùbá kó bá wò. ẹgbàá tó ń ta abẹ́ ìtẹ́wọ́ tó ń gbogbo ọtí ọtí jáde.